afarabalẹ̀ sí agbọ́ àdé ìmójútó àwọn ìrun ọ̀ranyàn ẹ jẹ́ kí afarabalẹ̀ kí agbọ́ àkórí àdé tuntun lẹ́ẹ̀kan sí ìmójútó àwọn ìrun ọ̀ranyàn ọlọ́run gbé ọlá rẹ̀ ga jùlọ sọ wípé ẹ mójútó àwọn ìrun yín pàápàá jùlọ ìrun àárín gbùngbùn àárín gbùngbùn ẹ jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run lẹ́ẹ̀kan sí ìmójútó àwọn ìrun ọ̀ranyàn ọlọ́run tí ọlá rẹ̀ ga jùlọ sọ wípé ẹ mójútó àwọn ìrun yín pàápàá jùlọ ìrun àárín gbùngbùn ìrun àárín gbùngbùn kúra sí two thirty eight. الحمد لله ولي الصالحين ولا عدوان إلا على الظالمين ثم الصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته pẹ́ ní fún ọlọ́run ọba tó jí wa sáyé jí wa sáyé jí kálukú sáyé rẹ̀ láàárọ̀ yìí abẹ́ Allah ta'ala gbogbo ọjà rẹ̀ yóò má dára sí fún ìyàjẹ́ ohun àṣùgbà tí ó fún wa kí láàárọ̀ yìí má jẹ́ kí ó jẹ́ àkímọ́ fún kálukú wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ jẹ́ kí ákíláyé ákíláyé wa dáadáa yìí tó ti ṣe fún wa ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ náà àlékún dáadáa ọlọ́run ṣe fún kálukú wa ṣáájú àkórí tuntun yìí alhafu ala huduri jama'ati fi subula náà nípa al'amuru bil muhafazati ala salawati maktubat gbogbo èsì akàkàn ìgbà tí mo wá nítorí pé mi ò tún wá mọ́ṣáláṣí ibi tá a kàdé ni arákùnrin kan tó wá bá nàbí àbí sallallahu alaihi wa tó ní òun ò rí ẹni tó máa ṣe nígbà ọ̀hún wá mọ́ṣáláṣí òun fún láàyè kó mọ́ wá kí òun lẹ́yìn náà lànàbì tó wá pè tánàbì ní kó dáhùn ìpè nígbà tó ti gbọ́ àdéhùn tó tẹ̀lé ni àdéhùn Abu Hurairah radiyallahu ta'ala anhu nígbà tá a ti ka tí ànàbì tó lóun bá dùn lọ jú lé wọn lórí ètò kan ni àdéhùn Abdullahi ibn Mas'ud radiyallahu ta'ala anhu qala tó sọ wípé man sarra'u أن يلق الله تعالى غدا مسلما فليحافظ على هؤلاء الصلوات حيث ينادي بهن فإن الله شرع لكم لنبيكم صلى الله عليه وآله وسلم سنن الهدى وإنهن من سنن الهدى ولو أنكم صليتم في بيوتكم كما يصلي هذا المختلف في بيته لتركتم سنة نبيكم ولو تركتم سنة نبيكم لضللتم ولقد رأيتنا وما يتخلف عنها إلا منافق معلوم النفاق ولقد كان رجل يؤتى بها به yùhárì bẹ́yìnà rọ̀jùlẹ̀ ní hátà fi sọ́fì rọwáhù muslim afọ́ àwọn abúláìbùn mọ̀sílẹ̀ kọ́lọ̀ bá ní yọ́nú sí o ní eni kẹrin tí ó gba islam ní ọwọ́ ànábì sallallahu alaihi wasallam gẹ́gẹ́ bí afọ́ àwọn tó kọ́ tíra àtàlù tí ìjálù haúlà rọ̀ sí tàbá fi ń sọ nípa àwọn òun náà lẹni tó nímọ̀ kùránì jùlọ nínú gbogbo àwọn sàhábà ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹ̀rí pé ànábì gan sọ pé man yuridu an yaqra al-Qur'ana ghaddan kama nuzila falyaqra bi qira'ati ibn Umm al-Abd ẹni tó bá wù tó ń fẹ́ láti ké kùránì gẹ́gẹ́ bó ṣe sọ̀kalẹ̀ gan kó máa kà bí Abdullahi ibn Mas'ud ṣe ń kà bàbá nàbí tó sọ pé hódòlù quran ẹ̀kọ́ quran tàbí kẹ́ mọ́ gba quran yẹn ní lọ́dọ̀ àwọn mẹ́rin ẹ rí i pé abdullahi ibn náà ló kọ́kọ́ dákọ kó tó wá dárúkọ Salim kó tó dákọ Mu'adh bin Jabal àti Ubay bin abdullahi masud sọ níwájú àwọn sọ̀hábà pé kò sí àyà kan tó wà ní Qur'an àyàfi kó mọ ibi tó ti sọ̀kalẹ̀ àti tó fà á tó fi sọ̀kalẹ̀ láti bẹ̀rẹ̀ dópin ìbáṣe wípé òun mọ ẹnikẹ́ni tó tó nímọ̀ alukurani jù ń lọ ní òun ó sì lọ bá onítọ̀hún ó gbóhun ìgbùn lọ bá wàkọ́ọ́lá dáríkà bẹ́yìn náà fi àtọ̀rọ̀ ti sọ̀hábà ó sọ ilé ìlójú àwọn sọ̀hábà kàmúgbà pé Abubakar Umar Usman Ali gbogbo wọn ló wà mẹ́ kò sẹ́ni tó fọ ìsìn pé tó sọ kò bá mu ń sọ ọ̀rọ̀ yìí pé man sarra'u an yalqa ẹnikẹ́ni kó ń pàdé ọlọ́run ọba àlékè ọlá lọ́la àlìkìyàmọ̀ ní mùsùlùmí falihafiz aláàláì sọ̀làwà kó yá mójútó àwọn ìran ọ̀ràn èèyàn mára àrùn ojoojúmọ́ tàǹkì àyètò yonẹ́bí ìbìhìnà àmọ́ tó bá fẹ́ mọ́ kí ìrìn ọ̀ràn èèyàn mára àrùn kó lọ mọ́ kí níbi tí wọ́n ti ń pèrò yẹn níbi tí wọ́n ti máa ń pèrò mọ́ṣáláṣí àyíkó yunadi bihinna ibẹ̀ ni kó ti lọ máa kí o tó bá mọ̀ kó ń fẹ́ pàdé ọlọ́run ọba lọ́la àlìkíámọ́ o ní mùsùlùmí fa inna Allah ashara'a li nabiyyikum sallallahu alaihi wa alihi wa sallam àwọn ojú ọ̀nà ń mọ̀ ojú ọ̀nà mímọ̀ wà ìnàhùnà àti pé dájájú àwọn ìran ọ̀rọ̀ èèyàn bára àrùn yìí ní ìsúná ní húdà nínú àwọn ojú ọ̀nà náà tí ọlọ́run bá fún o anẹ́kùn bẹ́ẹ̀ sì ni kọ̀lá fi ipò yóò ti kù tẹ́ ẹ bá lọ tẹ́ ẹ bá bẹ̀rẹ̀ sí kírun nínú ilé yín àwọn tó كما يصلي هذا المتخلف متخلف في بيته gẹ́gẹ́ bá àwọn mùnáfíkì yóò ya pa ànábì gẹ́gẹ́ bí wọ́n ṣe lọ ń kírun ní ilé lataraktum sunnata nabiyyikum nígbà náà dájú ṣáká tí ò sí èméjì ẹ ti gbé jù sílẹ̀ súnà ànábì nìyẹn sallallahu alaihi wa sallam wàlá ọ̀tàrọ́tún súnmọ́ta nàbí yíkún ládọ́ láìtún tẹ́ bá ti fi lè gbé súnmọ́ ànábì jùlẹ̀ báyìí ẹ ti dẹni ànú nìyẹn ẹwù nǹkan tó ń ṣàlàyé wàlá kadìrọ̀ àìtúná wà á máa yàtàkọ́lá fàánìyà ìlà mùnà ìfikùn màálù mú nífà nígbà yá o àwọn òrí ẹnikẹ́ni tí ó máa pa mọ́ṣáláṣí jẹ sí ìwá kírun ojoojúmọ́ tí ìwà kìíníjẹ̀ náà ti máa ń kí ilé àyàfi ẹ tó jẹ́ mùnáfìkì màálùmù nìfàt kìí ṣe mùnáfìkì tó jẹ́ pé ó pamọ́ tí gbogbo èèyàn ti mọ̀ pé eléyìí o alágàbàǹgebè ni àwọn nìkan lẹ́ẹ̀rí tí wọn ò ní wá kírun ẹ̀ márùn lójúmọ́ ní mọ́ṣáláṣí wàlàkọ̀dìkánà rọ́júlù yóò ta bí i yòhádì bẹ́yìn náà rọ̀jùlẹ̀ yìí ni kódà nígbà yá ànábì ààrí ọkùnrin kan tó ṣe pé wọ́n o mú wá lúfà bíi bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ jù awọn láàrin àwọn ọkùnrin méjì ẹ̀rí sábà ń bí ẹni bá rẹ̀ ríyá ẹni kó fọ́ ọkọ̀ lábíyá ń bí ẹni kejì ó tó fọ́ ọlákọ́ lábíyá kejì ọba yẹn yóò kọ́ ọmọ fi títí tí wọ́n fi wá bóyá ó sàárẹ̀ díẹ̀ àbó rẹ̀ àbí kò lágbára yóò tó ní òun lọ mọ́sálásí wọn àfọwọ́kọ bẹ́ẹ̀ títí títí tí ó gbà lọ gbé títí áfú nígbà yá ànábì sallallahu alaihi tí inú ẹgbà wá ni tí abúlé ibùdó masud sọ ó ní anna rasulullahi sallallahu alaihi wa sallam alámẹ́nà súnmọ́ náà lùdà dájúdájú ànábì kọ́ wa ní súnmọ́ ìmọ̀nà tọ́sọ́nà wàyí náà mi súnmọ́ ní lùdà sọlá fìlì masjid lẹ́dí yóò dànù fi nínú súnmọ́ tànábì kọ́ wa tó jẹ́ ìmọ̀nà ìtọ́sọ́nà tànábì tó kọ́ wa abdullahi ibn Mas'ud ní sàlàyé yẹn o fáwọn èèyàn pé gbígbé jù sílẹ̀ rẹ̀ ò ní gbígbé ẹ̀sìn jù sílẹ̀ wà kẹ́yìfà láà kò sí á rí bẹ́ẹ̀ tí gbogbo ìsìn bá jọ panu pọ̀ tẹnu wa kò mọ́ṣáláṣí tàbí káfí ẹ̀ sọ pé ọ̀kan gbòógì tó ṣòpinya láàrin ẹlẹ́sìn Islam àtàwọn ẹlẹ́sìn yòókù ó ní mọ́ṣáláṣí tàbí ń kírun tí wọ́n máa pèrún allọ́ọ̀kẹ́rù nínú ẹ̀rí tako àwọn kèfèrí níjọ̀gbé èdè gan ni mọ́ṣáláṣí torí wọ́n pè wọ́n ọlọ́ni ayà Kùránì ni wọ́n pè gbogbo wọn gbogbo ẹ̀dá yọ́mọ̀ yíkṣàfù àǹsáàkì lọ́jọ́ táà sí gàgá lójúgun a wà pé ká ló pé ká forí balẹ̀ fọ́lọ́run níjọ́ náà ṣùgbọ́n àwọn mùnáfìkì àtàwọn kìfèrí láyá pẹ̀tẹ̀ rẹ̀ wọn ò ní lè ṣe bẹ́ẹ̀ láíláí wọ̀kọ̀dì ìrìn àwọn ilà sùjúdù àrùn sàálì wọn ìgbà tí wọ́n wà láyé tí wọ́n àti ní kí wọ́n wá forí balẹ̀ wọn wá wọ́n ní bá àwọn àfá àwọn onítẹ̀sí ní yìdí àwọn ìlà sọ láti ìdílé àdánù alẹ́ ìkọ́ọ̀mà a pè wọ́n pé kí wọ́n wá kírun gbà tí wọ́n wà láyé pẹ̀lú ìrun tá à ń pè lójoojúmọ́ tí wọ́n fi tí gbọ́ yìí àti ìkọ́mà tá à ń ṣe ní mọ́ṣáláṣí sotori náà ẹni tí ọba wa mọ́ṣáláṣí kó wọ́n pé ìtọ́sọ́nà tàbí ló ń gbé jù sílẹ̀ láì sí ìdí kan pàtó kò bá mú kí mùsùlùmí mọ́wàá sí mọ́ṣíláṣí láti wá kiri nínú ọ̀rọ̀ nínú ẹ̀rí táwọn àfáàní sọ pé ọ̀ràn èèyàn ní fún gbogbo ọkùnrin láti máa kírun ẹ̀ ní mọ́ṣíláṣí àwọn ìran ọ̀ràn èèyàn máa àrùn mọ́ṣíláṣí olọ̀rọ̀ tí àbúlá ìgbónú mọ̀ṣẹ́rì sọ yìí àtàdé ìfì ìtànàbí ló ń fẹ́ òun ti

ما من ثلاثة في قرية ولا بدو لا تقام فيهم الصلاة إلا قد استحوذ عليهم الشيطان فعليكم بالجماعة فإنما يأكل طيب من الغنم القاسية وأبو داود بإسناد حسن أبو داود أبو داود صحابي صحابي جليل àbúdàgbà nínú àwọn tó mójú tó kéèyàn máa yan náfìlà láyé àti èèyàn máa ṣe afkar ìrántí ọlọ́run ọjọ́ kan ó mójú tó náfìlà débi pé obìnrin rẹ̀ gan tó pàdé tóbìnrin yẹn fi lọ́rùn tó ń complain ah kí mo kàn fẹ́ fàyànjọ́ mi àmọ́ sọ̀rọ̀ rẹ̀ tọ́rọ̀ bá débẹ̀ Muhammad sallallahu alaihi wa alihi wasallam sọ báyìí wípé máa ní sálásàtì àwọn mẹ́ta kan tí kọ̀rìyàtì wọn ò ní máa gbé inú ìlú kan wàlá àbádì wín àbí kí wọ́n máa gbé tàbí kí wọ́n wà ní pápá látùkọ́ mú bí ìmùsọ̀lá bí wọ́n ṣe wá gbé ní ìlú tàbí wọ́n gbé eh, ìlú kékeré tàbí wọ́n wà lórí pápá wọn wá gbèrún jó láàrin ara wọn kí wọ́n ẹ́ ìlà kọ̀dì sáwọ́bà alẹ́ ìmú ṣètàn àyàfi pé àṣètàn yóò borí wọn táà mùsùlùmí bá ti lè wà ń bì kan tí wọ́n kọ̀ tí wọ́n máa gbèrún jó kí wọ́n jẹ́ mọ́ báyìí àṣètàn yóò máa borí wọn ọlọ́run kó làwọn bẹ̀wò wọ́n alánàbí tẹ̀síwájú lánàbí ní fà nítorí náà bìlì jẹ̀máà ó dọwọ́ yín kẹmọ́ kí òun jẹmọ́ o fa iná máa yá kúlù dìbò ẹ̀rí ìkókò èyí tí máa jẹ nínú àwọn ẹran nínú lọ́gọ́nà kọ́ sí àlè o èyí tí kòkò máa jẹ nínú àwọn àbùtàn ní alọ́gọ́nà alẹ́kọ́ọ̀sìá ó ní àbùtàn tó bá dárìn tí dúró kí olùṣọ́ àgùntàn kó lè dáàbò bò kúrò lọ́wọ́ kíní kó lè dáàbò bò kúrò lọ́wọ́ ìkókò kó lè dáàbò bò kúrò lọ́wọ́ ìkókò ètò bá dáàrin ẹ̀ni ẹni pé mùsùlùmí tí ò lọ́wọ́ kí òun jẹ náà ó dàbí àgùntàn tó ń dárìn tí kòkó pàjẹ páni kòkó tí ó pàjẹ àṣẹ ìtọ́n àmọ́bìfì ní èṣù ó borí wọn ẹjẹ́ ìwá kírùn wọ́n jọlá jí lọ́dá kírùn ún olóòrùn kò ní mọ̀ kó ń ti di ẹni àṣẹ ìtàn gbogbo ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó yẹ kó mọ̀ kò ní mọ̀ rúrà láyé tàn ṣe kò ló gbọ́ kò lè yé yóò sì rò ká ah, àwọn náà kírùn náà èṣù ó sì ti borí ẹ ọlọ́run kó láwà lọ́wọ́ àṣẹ ìtàn báàbùlẹ̀ hásì àlàhùdúrí jamaati fi sóbò wal ìṣà èyí tó tẹ̀lé ni àkórí ọ̀rọ̀ tuntun tó sọ wípé ìṣenilójú kòkòrò lórí ìmọ̀ wá kírun jẹ̀wọ̀n ìrun tìwó ń bẹ̀ jẹ̀mọ̀ tìwó ìrun àṣùbá àti ìrun ṣáà ìrun súbọ̀ ìrun àárọ̀ àti ìrun alẹ́ àni Usman radiyallahu anhu qal àfáwà Usman bin Affan kọlọ̀mbá ni yọ́nú sí àrólé kẹta lẹ́yìn ànábì Abubakar làkọ́kọ́ Umaru tẹ̀lé Usman tẹ̀lé òun náà sọ pé sàmé ètù tẹ́lá ti gbọ́ sàmé ètù òun gbọ́ báyìí ìṣe tí wọ́n sọ fún gbànàbì sọ pé tẹ̀gbẹ́dẹ́ bá sọ̀rọ̀ pé lágbájá sọ báyìí o lè mọ́ gbọ́ fún ẹ̀ o lè jẹ́ wọ́n sọ fún ni lọ́bá mo gbọ́ kí lágbájá sọ báyìí sí èdè yìí pò ń gangan ló gbọ́ lágbájá sọ báyìí o lè gbọ́ fún ẹ̀ o sì lè mọ́ gbọ́ fún ẹ̀ ṣùgbọ́n eléyìí ló ń gbọ́ tí òjíṣẹ́ ńlá Muhammad sọlọ́gbọ́ aléwà aléwà kan sọ báyìí pé mẹ́rin sọ́lá lè ṣá bí jama hatin ẹn tó bá kírun faka annama qama nisfa layli ó dàbí ẹn tó fi ìlàjì wà mẹ́rin fi jama hatin tó bá ṣúgbìn àárọ̀ yìí fáka annama sọ́lá láìlákúlá ó dàbí ẹni tó fi gbogbo òru kírun rọ̀wá o muslim mọ́ muslim ló gbà àwọn apáwọn ṣàlàyé àdékù wọ́n ní ṣúgbù tó tẹ́yàn bá tẹ́yàn bá kí ìṣá ìyẹn ní jẹ̀mọ́ tó bá lọ kí ṣúgbù ní jẹ̀mọ́ kò dàbí ẹni tó fi gbogbo òru kírun pé àlàyé tó wà ń bẹ̀ ni pé ìgbà tó lọ kí ìṣá ìyẹn ní jẹ̀mọ́ yẹn ó dàbí ẹni tó fi ìlàjì òru kírun ìgbà tó tún kí ṣubú ìyẹn jẹ́ epo ìlàjì òru kírun so yóò wá dígé ni yóò wá dó dìdì ajẹ́bẹ́ ẹni tó kí jẹ̀mọ́ ìṣá ìdáná ní mọ́ṣáláṣí wáyé ló ti kí tàbó kí ní mọ́ṣáláṣí míì ó tó wá kí jẹ̀mọ́ àṣùbà láàárọ̀ ìṣúbì báyìí gbogbo òru àtàná tó fi sùn dàárọ̀ bí ẹni ni tí wọ́n kọ kalẹ̀ fún lọ́dọ̀ ọlọ́ bó ṣe ń hanrun tó ń wọ́n ìran náà ní jù ẹwu àǹfààní yìí kò wá túmọ̀ sí pé kéèyàn má máa yan tààjú ìdìmọ́ lóru o ṣùgbọ́n wọ́n ń sọ òdí wọn ládàá rẹ̀ bí ẹni tó fi gbogbo òru yẹn nàró ti ń ìyẹn ní pé nípa àdínsì inú wọ́n níwà Rasulullah sallallahu من شهد العشاء في جماعة كان له قيام نصف الليل ومن صلى العشاء والفجر في جماعة كان له كقيام الليل ọ̀rọ̀ tí mo sọ yẹn àdíkù ló wá yẹn jẹ́ ọ̀rọ̀ tí mo sọ ṣe àtẹ́lómi lè mọ̀ sí ẹ̀yìn bọ̀ tánà bí sọ mi ẹ̀yìn lẹ́ ti bá ń rárá inú àríwáyà ní ti Usman bin Affan àdíkù náà tírínìdì súnà tírínìdì tó lálàáfíà ó ní ànábì sọ pé máa ń ṣá ìdàlẹ̀ ìṣá à ẹni bá kírun ìṣá ì sí jàmà àti ní jàmà ànábì ní jàmà àti ní ẹni jàmà èyí yòówù ní jàmà kò sọ pé ní jàmà mọ́ṣáláṣí ìtànábì sí jàmà àti nákàrọ̀tún ṣá ìhàn alájíǹsì èyí yòówù oorun jàmà tó bá ti lè kí kò bá jẹ́ mọ́ṣáláṣí tàdúgbò yìí kì bá jẹ́ tìmí àtàwọn àtàwọn tó kí mọ́dínà tó bá ti láti lè jẹ́ jẹ̀mọ́ káànà láwo kìyàmù ní filayi ẹ̀sán ẹni tó fi ìlàjì òru dìde kírun ni wọ́n fò wà mọ̀ sọ́là lè ṣá àwàlùfàjìrọ́ fi ìjàmbá àti ẹni tó bá kí ṣe àti àlùfájàrí ẹ̀yìnrún fájìrì ìrún súbì níjà náà káànà láwo kàkìyàmù láìlà yóò wá dàbẹ́ gbogbo òru ló fi kírun ó ní wọ́n fi ṣàlàyé àdífèsì nù kálẹ̀ kan yìí kọ́lọ̀ ó sì jẹ́ kárí lo Abu Hurairah gbáàdí tó kángun sí ètò kan ọlọ́bá ni yọ́nú sí ó ní ànábì sọ pé wà lọ́ọ́ yá àlàmúnà mẹ́fìlẹ̀ àtàmẹ́tì wà sóbòhí látàwòhúmọ́ wà lọ́wọ́ hábùwà mutafakun lánàbí ni irun méjì ló ṣòro jù mímọ́ ni àwọn mùnáfìkí lára ló ṣòro fún wọn láti kí irun àárọ̀ àti irun alẹ́ ṣúgbé àti ṣáìn àníbìyàn ni wà lọ́ọ́yà alamúnà mẹ́fìlà àtàmẹ́tì wà ṣúgbọ́ ìbájẹ́ pé wọ́n mọ irú ẹ̀san bàǹtàbàǹtà tí ń bẹ nínú irun ìṣá àti irun ṣúgbù ìní káàkì ń jẹ̀mọ́ làtà òhúmọ́ wà lọ àbúà wọn ò bá wá mọ kì ní jẹ̀mọ́ kódà kí wọ́n ṣe pé wọ́n mọ̀ ọ́rá habuwa ní pé èèyàn máa fọwọ́ rárá ìpálá wọ́n ó àpálá wa mọ́ṣáláṣí láti wá kì ní jama ṣáà kí wọ́n mọ ẹ̀san tó wà ń bẹ̀. àdíṣe tó tẹ̀lé náà látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu qala qala Rasulullah sallallahu alaihi wa sallam laysa salata afqalu ala al min salati al wal-isha' ó ní kò sí ìrun kan tó wúwo tàbí tó nira fáwọn mùnáfìkì láti kí tó ìrun àárọ̀ àti ìrun alẹ́ ìrun súbí àti ìrun ìṣáì wàlọ̀ ya alamọ́nà máa fi ìhìnà láàtà olúmọ̀ wà lọ àbúwà bọ́ bá mọ̀ ẹ̀sán láàdá oore tí ń bẹ nínú kí wọ́n kí ní ọba wá kí kódà kí wọ́n rá inú oore rẹ̀ náà láti kàlẹ̀ ẹ̀kan yìí pé tó bá kí ṣáì àtàṣùbá ń jẹ mọ̀ bí ẹni tó fi gbóòrò dẹni kó fi kírun èyí tí àbá wa kà láàárọ̀ ìyá ayà kùrán tí iná mànáwá wí wọ́n fi bẹ̀rẹ̀ eh, àkórí ọ̀rọ̀ tuntun yìí pé báàbò lè amúrí bìlìmọ̀ àfásọ́tì alásọ̀làwà tí lè mọ́kútùbà nípa ìmọ̀ mójútó àwọn ìrun ọ̀ràn èèyàn márààrún èèyàn gbọ́dọ̀ fílẹ̀ wọ́n mú àyà kùránì wá Suratul Baqarah súra ẹlẹ́ẹ̀kejì súra 2 àyà 238 àyà òjìlérúgba ó dín méjì ọlọ́run bá ní hafidu aláṣọ́láwàtì wọ̀sọ̀láàtì ìwúsọ̀ ẹ máa mójútó gbogbo ìrun yín o pàápàá jùlọ ìrun àárín gbogbo pàápàá jùlọ ìrun àárín gbogbo jáṣẹ́ láàárín gbogbo ní mídù ètò aláàárín gangan ẹgbẹ́ ká sọ pé àwọn èèyàn kó jọ ní ìsìn wọ́n wá fẹ́ wọ́n pọ̀ gan èèyàn lè wà áárín àwọn èèyàn lọ àbí gbólówà ó ti wà áárín wọn lọ́bọ̀ kò dé nídù kò dé àárín gangan àárín gbùngbùn tó wà láàárín tàbáwọn èèyàn tó àwọn àkàlá wọ́n jẹ́ èèyàn mẹ́rẹ́ èèyàn mọ́kànlá ení èjì ẹ̀ta ìrìn àrùn láti wájú atọ́ka ení èjì ẹ̀ta ìrìn àrùn látẹ̀yìn ẹ rí pé ẹni tó sì kẹfà ẹni ò ànábì wá ní irun àárín yẹn mójútó àwọn àfáà ṣàlàyé pẹ̀lú àdíta ànábì pé irun àárín múbù yẹn náà ni irun àlàásírì irun rọ̀lẹ́ tánàbí sallallahu alaihi wa wa pé ẹ tó bá gbé irun àásírì jù sílẹ̀ tí kí gbogbo iṣẹ́ rẹ̀ ló ti bàjẹ́ gbogbo kí gbogbo iṣẹ́ rẹ̀ àmàlúhù ó pé àkàwájú ìṣàlá orígbọ́n ti bẹ̀rẹ̀ sí fẹ́ sọ pàtàkì náà ọ̀rọ̀ ìyẹnú àlọ́bìnrin tó bá gbèrò àlásàrì asiri ó gbé jùlẹ̀ tí ó kí hábìtọ̀ àmàlò gbogbo iṣẹ́ rẹ̀ ti bàjẹ́ nìyẹn ọlọ́run fún wa ní àgbóyé rẹ̀ ṣẹ́yọ̀ kan yẹn náà lẹ́ka mẹ́ so bó ti rí nìyẹn nípa mójútó òun àmàrà àrùn pàápàá jùlọ àárín ọlọ́run fún alágbọ̀yé ẹ̀ dáadáa kálukú ọlọ́mọ jù ó bàjẹ́ àlékún dáadáa áyà kejì tó mú ń bẹ̀ ni wàkọ́lá ta'ala fi surati tauba al-ayatul khamisa ọlọ́run sọ́sọ́ ọ́nà surati tauba pé fa in wa aqamu wa zaka fa ókè eléyìí ń nípa àwọn ọ̀ṣẹ́bọ bàmúkúrá ó ń nípa àwọn yìí àwọn ọ̀ṣẹ́bọ almushrikun ní sọ́rọ̀tù tọ́úbà nígbàtọ́lọ́wọ́ ọba kéde ìkéde kíni ìkéde ìmọ́wọ́mọ́sẹ̀ pé ẹ̀yin ọ̀ṣẹ́bọ ọwọ́ rírọ̀ ta fi mú yín àní fọwọ́ rírọ̀ mú yín mọ́ o sọ́rọ̀tù tọ́úbà súrẹ̀ ẹlẹ́ẹ̀kẹsàn ọlọ́ni bàrọ́ atún minallahi wa rasulihi ila alladina àátùn mushrikin torí pé ní sólùfù dẹ́ibíyà bàbá náà bí fẹ́ lọ ṣe ómọ́rọ́ ní mọ́ta tí wọ́n jẹ́ kánà bí àtàwọn sọ̀hábà sọlọ́lọ́ àríwá àríwá síláwà rọ̀bí yàlọ́ àníwà jùmọ́ tí wọ́n jẹ́ wọ́wọ́ mọ́ta láti wá ṣe ómọ́rá lọ́dún náà tẹ̀bá rántí tí wọ́n fi wá pàgọ́ sí ìlú kẹta ń pè ní hùdẹ́ibíyà tí wọ́n fi wá ṣèwé àdéhùn àdéhùn tí wọ́n ṣe ń jọ náà ni pé àwọn ẹlẹ́bọ ó máa lọ nírọ̀rùn àwọn mùsùlùmí náà máa lọ nírọ̀rùn wọn ní gbógun tira wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́wà ni àwọn tẹ́ wá bá ṣàdéhùn àlàáfíà yìí ìkéde ìmọ́wọ́mọ́sẹ̀ tàbí ìgbọ́wọ́bọ́sẹ̀ tọlọ́run ọba àti láti ọ̀dọ̀ ọlọ́run àti òjíṣẹ́ rẹ̀ fáwọn wọ̀nyí pé àdéhùn yẹn kọ́ àlòó mọ́ fàṣíhù fil ard torí náà yẹ ọ̀ṣẹ́ bọ́ ẹmọ́ rìn lórí ilẹ̀ ẹmọ́ yán ẹmọ́ rìn ẹmọ́ yán ọrùnbà àtà ashhur afúnyí lóṣù mẹ́rin gbogbo bí ẹ bá fẹ́ lọ ẹmọ́ lọ ẹmọ́ lè tráfù kò gbọ́ ẹfún afúnyí lóṣù mẹ́rin wà lámù kẹsì màmúdájú pé anákùnmù ngọ́ ìrù mu'jizillah ẹ lè sámọ́lọ̀ lọ́wọ́ wàhánà lọ́wọ́ mọ́kúzílì káàfìrí àti dádájọ́ ọlọ́run padà dojú ti gbogbo kìfìrí o wà àdánú mínà lọ ìwà rọ̀sùlì àti ìkéde látọ̀dọ̀ ìlànà fún àwọn èèyàn ayàtàfà wà lọ mú wáyìí tọ́lọ̀wọ́ bá lẹ́jọ láti wá ṣàlàyé pé tí àwọn èèyàn wọ̀nyí nínú ayà alẹ́ẹ̀karùn ọlọ́ni ìdáhùn sálàkọ̀ lè aṣòro lè hóròmù nígbàtí oṣù àbọ̀ọ̀wọ̀ àwọn oṣù tí a ní jagúnnù rẹ̀ bá ti lè tán mọ̀rọ̀gbọ́díẹwà fákútúlù mọ̀ṣìrìkì ìrìnàháìtò wàjẹ̀tùmú ẹgbọ́n bí wọ́n lẹ̀ mọ́ nígbà náà ní àsìkò yẹn ó lè ṣẹlẹ̀ náà ní ìsìn o tí irú ìṣẹ̀lẹ̀ náà tí irú nǹkan tó ṣẹlẹ̀ nígbà náà bá tún ṣẹlẹ̀ àyà ìlà ń lò náà tí ò bá tún sí irú ìṣẹ̀lẹ̀ yẹn àtún nílò àyà ó dàbí ìgbà ní ká máa kírun o ìrun jálọ kírun yẹn láago mẹ́wàá tó jẹ́ kí n sọ̀rọ̀ yìí ni kí àwọn èèyàn máa ń wo àwọn àyà ní Kùránì pé Ọlọ́run ní ká jagun torí náà ẹ̀pà àwọn ẹlẹ́bọ ó wà ní kùrán ó jẹ́ wà ní kùrán tọ́lọ́ ní wàkọ́ọ̀tù lílù mùṣìríkí na káàpà gbogbo ọ̀ṣẹ́ lọ pátápátá ní bẹ́ẹ̀ bá yẹ ẹ̀pà wọn dànù tọwọ́ yín bá tẹ̀ wọ́n ẹwà gan tọ́lọ̀ sọ kàmọ́ yìí kọ́ fìlú na kò gbogbo ibi bá ti rẹ́yìn náà fífa jíjà ìrún áyà ojú ogun ogun ti bẹ́ẹ̀ lẹ́nu táwa rí bàbá kan ní ìsìn tó jẹ́ bàbá aláwùdé lọ títì àbí ìyá ní ìmọ̀já àbílẹ́gún sáàpá ànípa kí nìdí kìí ṣe pò náà fẹ́ wá pa wá ẹ̀kọ́ sọ̀ dí torí pàwọn náà ṣe kíni ajẹ́ ojú ogun àwa àti àti ní kíni àti lójú ogun ìmọ̀wé ẹ̀kọ́ fi ní ẹyẹ kan ogun ni àbí ṣúgbì àbọ́lọ̀wọ̀n ní ákí wáyé tó kí láago mọ́kàn láàárọ̀ torí pálùkù tọ́lọ̀ ní òkì ọ̀tọ̀ ẹ̀ẹ́ ogun tí wọ́n rí kanú kùránì àdìkò fa ogun ni pé àwọn mùsùlùmí ó wà lábẹ́ aláṣẹ mùsùlùmí tí ó sì ní kápá ìjọba mùsùlùmí ó ti wà ọlọ́run fún alágbọ̀yọ́ rẹ̀ rẹ̀ ọlọ́run wà fún dúhùn ẹgbá wọn mú wà ṣùrúhùn ẹ̀yìn ká wákùnrùdù láhùn kúlà mẹ́rẹ̀sọ́dẹ̀ ẹlọ gbogbo bùbá gbogbo àyè ní kẹ́ lúgọ̀dì wọn ẹwù gan ní wọ́n sọ yìí ẹ̀fọ́ ti kọ́kọ́ kéde four months fún wọn gbogbo ara rẹ̀ máa jẹ́ fojú mùsùlùmí rí wà àkọ́ọ̀mù sọ́lá tí ó sì ń gbẹ̀rún dúró wà áàtàwù tí wọ́n sì wá yọ zaka fàhólù sàbílà nígbà náà ẹmọ́ gọdì wọn mọ́ ẹmọ́ wà ní fún wọn mọ́ ẹ fi àwọn ojú wọn sílẹ̀ jẹ́ kí wọ́n rìn lójú wọn rahim dájúdájú aláforíjì lọ́lọ́run aláàánú lọ́lọ́run oníkẹ́ kí ni túnmọ̀ ayà yìí nínú túnmọ̀ rẹ̀ ni wípé a jẹ́ ń pé nínú táàfin ní tí ogun bá bẹ́ẹ̀lẹ̀ tàbí ìjà ṣẹlẹ̀ nínú tí ò ní jẹ́ ká bá ẹni ìjagun tàbí ká bàjà tàbí ká pa tàbí ká dùn ní pé ń kírun tí lọ́lọ́ ní tí wọ́n bá ti lè mọ́ kírun tí wọ́n bá ti túbá tí wọ́n ti ń kírun báyìí ogun parí sáà àti dìkan ó bẹ̀rẹ̀ tó pé rẹ̀ mùsùlùmí tí è kírun òun àtàwọn ẹlẹ́bọ ọgbà ni wọ́n látara kékíní wọ́n èyí kírun òun náà kírun ó ti jọ àwọn ẹlẹ́bọ nù ìtàlẹ́ àti àfà ìfẹ́ mú wá nìí Sùgbọ́n kú ṣàánà, ọlọ́run fún alágbòyọ́ rẹ̀. Allahumma arina al-haqqa haqqan warzuqna ittiba'a. Ọlọ́run kò dodo hàn wá lódodo fún wa kó sì fún wa lágbára láti lè tẹ̀lé. alágbára láti jìnà sí. Bi rahmatika ya arhamar rahimin wa ya akramal mukramin. Allahumma yassir wa wájálù mú rọ̀nà sáhálà yà sí ìrọ̀ gbogbo alámọ̀rí wa ní ó máa já sí rọrùn tí ó máa já sí rẹ̀ rà wọ́n láti sẹ̀lí parí ní ẹ̀mẹ́ láyá kọ́ọ̀bùkà wọ́n láyá gbogbo ẹni tí ò ní ṣàánú wa tí ó sì ní bẹ̀rù rẹ̀ ọlọ́run mẹ́jẹ̀mú ní kàpálẹ̀ lórí láìláì wọ́n sì ní àkìbátà náà fi lórí kúlẹ̀ gbogbo alámọ̀ríwá ìgbẹ̀yìn rẹ̀ máa jẹ́ máa já sí dáadáa wọ́n kíkì mọ̀ náà ìgbàgbọ́ wa sọ́ òdodo wọ́n ti fa jáàtì náà gbé wa gan àwọn ìsìnkú wa ga lọ́dọ̀ rẹ̀ whatsapp làwọn níbi ìdójútì ilẹ̀ ayé àti ìyájọ́ gbẹ̀dà kìíyàmà برحمتك يا رحمة الرحمين ويا أكرم المكرمين ربنا أبلانا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما الله fún wa ní àwọn aya àti wa min duriyatina kúrọta ayín wàjìálìnà lilmuttaqina imama sí wá láṣáájú fún àwọn ẹni rẹ̀ àwọn olùpáyọ̀ ọlọ́run Allahumma ij'alna muqima muqimi as-salat wa min dhurriyyatina rabbana wa taqabbal du'a ṣe wá láwọn tí ó mọ̀ gbérun dúró àtàwọn àrọmọdọ́mọ wa àdúrà tá ṣe gbà lọ wa Rabbana atina fid dunya hasanah wa fil akhirati hasanah wa qina adhaban nar اللهم نبيك محمد بن عبد وعلى اله وصحبه اجمعين السلام عليكم ورحمة الله وبركاته